But there are certain things that we just have to use our common sense if we have one to say, ah, God, àǹtí Kẹ́mi, ah, ọlọ́run ọba o, máa ń wọ́n yín létí pé ṣé ẹ̀wọ̀n tí ibẹ̀ ṣe lọ ṣe ẹ̀wọ̀n lálágbọ́n àǹtí Kẹ́mi ṣé ẹ̀wọ̀n tí ibẹ̀ ṣe lọ ṣe ẹ̀wọ̀n ní Port Harcourt tó yẹ pé ń kígbe ìyábọ̀ ni o ìyábọ̀ ni o ìyábọ̀ ni o ṣé ẹ̀wọ̀n tí pé ẹ ti ṣẹ̀wọ̀n rí àǹtí kẹ́mi ẹ ti jẹ ẹ̀wà rí mi ò gbàdúrà kẹ́tù lọ jẹ ẹ̀wà lẹ́ẹ̀kan sí o because àwọn tẹ́tù ń bá fa yìí it's very unfair this is not about Davido's family now it's about that young boy the Nigerians are mourning the mothers are mourning èdè jáde èyí tí ìjẹ́kọ́mọ yẹn sùn rárá you were even saying pé Davido did not say Apologize to you and that was uh, why that thing happened to him àti kí ni ẹ máa wà ẹ máa jẹ́ kí ṣé mo pé gbà mí ìgbà mí nǹkan máa ń ṣèyàn téèyàn kì í tètè lo oògùn ó máa ń dákẹ́ ló lo oògùn torí bá ń fọ mi gbà mí tí bá tètè lo oògùn ó máa ń happen bóyá ẹ ń tètè lo oògùn ni ẹ máa tètè lo oògùn yín ẹ má ní káwọn èèyàn máa ta sí yín all the time ó máa ń dùn mí tó bá bọ́ àǹtíkẹ́ mi because àǹtíkẹ́ mi kàn kàwé gan-an ẹ kò wá ẹ kò ju nǹkan mi sílẹ̀ bí bàtẹ́ pé okay I said it I said it I don't care I don't ah, need. àti kẹ́mi àti kẹ́mi àti kẹ́mi kẹ́mi àti kẹ́mi kẹ́mi ṣàmùkà ní ká má pè yín ní àti kẹ́mi kẹ́mi hmm. mi fẹ́ pè yín láti kẹ́mi kẹ́mi mi fẹ́ pè yín láti kẹ́mi kẹ́mi àti kẹ́mi gbogbo máa ń dùn nǹkan. ẹgbọ́n nǹkan tá ti sọ ẹgbọ́n wọ̀ PR specialist. Okay, we're going to continue the Adeleke curse. We're talking about throwing away children, okay? some of She calls it Adeleke curse. Dr. Kemi Olunloyo, Nigerian journalist, Adeleke pharmacist, curse. PR specialist. Okay, we're going to continue the Adeleke curse. We're talking about throwing away children, okay? Some of this stuff is going to be so shocking to you, but it's out there. I put these things online in 2018, 2019, but the whole notion was don't even listen to that woman. She's crazy. She's mentally unstable. Don't even believe her. It's the same thing in November of when I told you guys that Morty did not enter that cold room. And again, people will call you, she's mad, she's sick, she, because of the way you are doing and scare me. You know, you it the Adeleke curse. When they've just lost a child, the child is still in cold room the parents are still they said one is in coma we don't know and you are tagging it a adeleke curse and again if people now remind you that you too you have you have been you have been cursed from home Me ní ìbàdàn tẹ́tiwá how would you like it àǹtí kẹ́mi kí wọ́n wo ṣùgbọ́n ní the olùlọ́yọ̀ curse because your father sent you to the university how you know you did all your your your education here. ní but you went back you were deported because of all this ìwà yín náà ní kó wá máa pè ní pé they only lawyer curse ọkọ máa sọ pé àǹtí kẹ́mi gan gbogbo àwọn fámìlì wọn wọ́n ti kẹ̀yìn how would you feel àǹtí kẹ́mi. September of 2019, when I told you guys that Kiki Morty did not enter that cold room, and the BBC said for crazy and I said, No, she's just jealous. Kemi, you're jealous. She's a better journalist. Well, three years later, you see how they were fighting over it, gay and all of them. I tell you this since you don't pay attention, but it's on my YouTube channel. Throwing children away. So there was this woman in London. She's a makeup artist, and she said she had an affair with Davido or whatnot. She got pregnant, and Davido abandoned her. That's not new. Davido has already abandoned Imadi and Sophia. And Daily Mamadou pushed the whole let's get a DNA test. You fathered Imadi. And today Imadi is like the main kid. All right, so is this we doing this again now? So this makeup artist Larissa, she had a very famous celebrity friend, a very big one in Nigeria, music artist. And that music artist came to me and said, "Hey, Kemi, I want you to put this out because." You know, everybody uses my blog to get their stuff out. Did she pay me? No, she didn't pay me. This is stuff that blog will charge you lots of money for. But I put the story I just want us to listen to it's her. a story. Okay, that there's a baby mom in London expecting a child for David. You guys remember now, 2019 when I moved to Lagos at that time. And of course, the same mentality, this woman is unstable. When I put that story out, Gislava carried it after me. And at the end of the day, I had put the story out. I didn't put pictures out. Gislava and I put pictures of Larissa pregnant. Sometimes during that pregnancy, okay, during the pandemic, she went into labor. She couldn't get to the hospital. We're not allowed to go out in the pandemic and the baby ended up being delivered in the house by someone in the girl's family. That celebrity came to me and told me this, and another bunch of stuff came out. Okay, Larissa said there were some things she found out when confiding with Davido. Davido was apparently going out with Shiona. Somewhere behind that whole area is when they had that affair, a makeup artist in London. And she said Davido confided in some things with her, and that information came to me. Ashima had three separate abortions. She tried to conceive for Davido. Each time she conceived a girl, ultrasound. It's a girl. No, she don't want a girl. She wants a boy for Davido. So you can imagine. Dr. Kemi Olunloyo, Nigerian wait, Dr. journalist. Kemi, Dr. Kemi Olunloyo, Dr. Kemi Olunloyo, wait, Dr. wait. So she said, <laughs> Kemi Ejekagbo. Do you know what she said? She said there was one girlfriend of um, Davido. You know that girl that had a child for Davido in uh, London. By the way, this guy, David, is such a wonderful father. Honestly, I see a trait of him in my son. My son too lost his children. So when I see the way he takes care of his children, I'm like, oh, it's just like my son. Davido, in as much as he has, you know, plenty baby mamas and plenty children, the way he carries his children, the way he loves them, the way he pampers them, gives me goose pimples. He is a fantastic father to his children. So this is, of course, he can deny. And you know, boys, when they start sleeping with, uh, uh, uh my son will say, tell you, I didn't put it inside. It wasn't inside. That was what happened that time when he had first one. Do you understand? So most of them will tell you that you know, boys want to deny, like they want to deny a child pat uh, eh, child's paternity but when the the like okay now of course they will they will accept when the chips are down do you understand so of course they might have had any problem but for you to say it was davido that confided in that girl his girlfriend that chioma you know aborted for him three times because she was looking for a boy how how would somebody even think about that And Auntie Kemi, Is it only, it is only you that will always hear everything because you are an investigative journalist. With Her and that information came to me. she only had three separate abortions. abortions. She tried to conceive for David. Each time she conceived a girl, ultrasound. It's a girl. No, she don't want a girl. She wants a boy for David. She got rid of three fetuses, female. She wanted a boy, and she finally got pregnant with a boy. I remember that year I was the one that announced that Chioma is pregnant when they said she wasn't pregnant. I said, not only she's pregnant, she's expecting a boy. And at the end of the day, put two and two together, I know this job very well. She threw away three girls. Now her only boy, gone. You can imagine. See how she ended it. She threw away three girls. She threw away three girls. Now our only boy is gone. She did not only say this, Go to the TikTok and listen. And listen to Auntie Kemi. Auntie Kemi, you reminded us while this boy is in pain of losing a child, while he's grieving at this point, Auntie Kemi, you reminded us of how his mother died using drugs. you're sending message to uh, Davido that when he comes out, he when he's reviving, you want to bring him back to coma because you have opened up some wounds for him. This boy, at this point in time, has lost a child, is in pain, is grieving. Now, let's assume it's not, because it's like, it's no more in the world. because his, his life has crumbled before him. Losing a child. You have now come to the whole world to tell us how Chioma, Chioma that is in pain, that is crying, has, you know, aborted three times. Auntie Kemi, have you never aborted? Have you never done any abortion before? Tell me the truth, Auntie. Have you not done one abortion before? I know you have aborted before. So why is it news? Why is it something that we have not seen before? Why is as peculiar that you have to come and announce to the whole world that she did three abortion because she has gone into to do scan and the scan said it was a girl. Three girls. And me, I don't know, maybe it's possible now, I don't know. Because before they can determine before they can determine the sex of a child, the fetus in the in the mother's womb, the child uh, the the the pregnancy will have reached about four or five months. I don't know if it is now possible for three four weeks for you to determine the sex of a child, to know the gender of that child. ẹ ah, eh, jẹ́ ń pè wọ́n láǹtí ṣọlá fásán because orúkọ wọn ni àǹtí kẹ́mkẹ́m. Do you understand? So I don't know if it is possible for Chioma to have, you know, checked her own thing. Do you understand? Check her, you know, the pregnancy while it was only two, three weeks, four weeks. And she was able to, they were able to determine the sex of a child for her. And then they knew that first one was uh, girl, second one girl, third one girl. And that was why she aborted because she wanted to have a boy for Davido by all means. I mean, sometimes things like this, I mean, or maybe some medical people that are here, you understand? Maybe they would know better than me because, like I said, I am not a medical doctor. I'm not an investigative journalist. I'm just amiable that on online that's doing her thing. So probably, maybe, ah, peradventure, and see Shoma went to check pregnancy at four four weeks old and they told her they are girls first one girl second one girl third one girl until the fourth one immediately the video put it there she saw that it was a boy it was Ifeanyi that was coming and she left it there some things do not make sense Auntie Kemi honestly Auntie Kemi ó dàbí pé eh, mi Like, come as a boy, skip ògùn yín kódà wọ́n bu yín ni now tó bá yá sí tó bá tún lọ gbé yín tó gbé yín lọ sí ibi tó gbé yín lọ ń gbà yín ṣe wọ́n tí tẹ́tí lọ jẹ̀wà báwo lẹ ṣe máa feel báwo lẹ ṣe máa feel tí Davido bá jáde àti gbogbo àwọn ẹbí ẹ̀ wọ́n tún gbé yín tó gbé yín lọ sí ibi tó yẹ gbé yín lọ ń gbà yẹn tẹ́fi ní post trauma tó bá tún gbé yín lọ síbẹ̀ báwo lẹ ṣe máa feel. tí Veronica tó bá jẹ́ pé truly wá dá fún yín o àǹtí délé said it's not possible must be about six months before they know the gender of the child àǹtí kẹ́mi ní four weeks five weeks two weeks tí ṣọ́ba bá ti lóyún báyìí ó ti rí láì kì í ṣàjẹ́ àbí ṣọ́ba tún ti dàjẹ́ ni this is pure bullying nothing else while somebody is still in pain you came online to malign them, to destroy, to destroy their image. If truly you are standing as a friend to Veronica, who you have described as a friend of yours, Veronica, the late Veronica Imade, that you call her Imade, yeah? That is Davido's mother. If truly you are a friend, then you're a very bad friend, Auntie. Auntie Kemi, you are a very, very bad friend. If one has a friend like you, then no need to have enemies again in life. And Kemi is enough as a, as a bad enemy and good friend. If truly she's your friend, because I know you're always attaching everybody's your friend, I know you are ọmọ I know you grew up in Ikoyi, you grew up in you know high classes places you went to good schools in the u in the us you went to abi uk anywhere you studied you know you you you rolled with the who and who in the society so you're always saying everybody la me more. ah anybody you mention that and olowo me knows the person life you ni yeah we we're all together in Ikoyi. The, the, my, my, my neighbor is my neighbor, the um, daddy is my neighbor, my tata gbogbo wọn là ń tíkẹ́ mímọ̀. Láti èkè délẹ̀, gbogbo àwọn ọmọ olówó yẹn ni à ń tíkẹ́ mímọ̀. We will not be surprised. Aunty Kemi, we remember how you destroyed your own family. You talked about your father, telling us how your father used your brother for rituals is still on online. It's still online, Nancy. You called your dad a ritualist. Lojubugwaye, Kemi, you called your father a ritualist. You said he used your junior brother that had an accident, he used him. You call all your family members different names you called your mother a witch. So we can still remember that. And that is the solace we have on Davido's issue. That whatever you say will be taken with a pinch of salt. Whatever you say about Davido or his child or his girlfriend, do you understand? Whatever you, you are saying about them we just take it with a pinch of salt that àǹtí hmm, kẹ́mi tún ti bẹ̀rẹ̀ nìyẹn kí ni wọ́n ti rìn sí wọn nìyẹn n táwọn èèyàn my son, nìyẹn nobody will trust you nobody will believe whatever you say again because when you come out now you will say yes it's true eh ṣe i told you i talk, I talk about my family i talk you be speaking on your a gbọ́ tó àwa ọgbọ́n tẹ̀ We, our àwa ò kì í ṣe americana so sometimes gan-an àgbọ̀n tẹ̀ ń wí a kò máa ń fọ agbárí gbé ní àtẹ̀bá sọ yorùbá David will come out àríbẹ̀ṣe sọ pé yahoo drug ló pa yahoo èdè pera yín lọ́rẹ̀ ṣó da kọ́rẹ́ mi kó tú gbogbo àṣírí mi tí bá ti kú tán fáráyé kò pé ọmọ mi jókòó and then the only accusation you always putting on Davido is the fact that he called he said you should go add oil your pussy aunty Kẹ́mi kí lẹ́yìn náà sọ tó fi tí David sọ fún mi pé kẹlẹ ọhọ ìpùsì yín ẹ̀yin ọmọ nǹkan tẹ́ ń sọ sí jáde ni ó máa ń ní nǹkan tágbàlagbà ń sọ sọmọ kékeré kọmọ kékeré tó wojú ẹ̀ kó ní àǹtí ẹ lọ wá ẹni báyìí fi òkó kan fi já gbogbo nǹkan tó wà lára yín it's because of the way you have presented yourself to David because you are a blogger because you are a journalist does not make you put yourself as a rag you don't put yourself down because you are a journalist or you're online so tó bá ti jẹ́ pé wà online gbogbo ọmọ kékeré àtàgbàlagbà ẹ gbọ́dọ̀ máa ríra yín finú àti kẹ́bi tẹ́ bá fi ráyín sípò àgbà wọ́n á fi yín sípò àgbà ẹ mú àwọn èèyàn tó bẹ Ìyábọ̀ ni ẹ mú bí Ìyábọ̀ ṣe máa ń wọ yín ẹ mú bí Ìyábọ̀ ṣe máa ń wọ yín kó tó ránṣọ fún yín kó tó lọ sọ kó gbogbo wọn tó ṣàánú yín pẹ̀lú Tóyìn Tóyìn Tihana tó fi ránṣọ bẹ́ẹ̀dẹ̀ fún yín jọ tínú yín dùn pẹ̀lú kéèkì tí ìyá fún yín because that was how you lied that was how you lied on her wípé ó ń bá pastor sùn at the end of the day wọ́n gbé yín wọ́n aṣọ búlù sí yín lọ́rùn mo rántí aṣọ yẹn tẹnu ọwọ́ báyìí ẹnu ọwọ́ báyìí pẹ̀lú aṣọ búlù àtìgbà yẹn post trauma yìí ni PTSD yìí ni tí àwọn bàbá yìí sọ̀rọ̀ yeah yeah yeah she's calling me stop calling me kem kem stop calling me kem kem I have PhD I have PCSD I have P ah àǹtí kẹ́mi kí ló dé ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa ní trauma rí ni. she has fallen out with Tony Lawani why would she fall out with Toyin Lawani tó bá yá gist lover máa pè yín ní àǹtí kẹ́mi ajimot kẹ́mi ajimot. Kẹ́mi Ajimot inú máa ń bí mi tó bá ti kàkí ní ìyẹn pẹ́ẹ́pẹ́ẹ́ Kẹ́mi Ajimot máa ń ha jean lover jean lover why calling àti Kẹ́mi Jimot àti Kẹ́mi àtúnṣákù inú báàgì yín àti Kẹ́mi sọmọkú báàgì yín tẹ̀ bá ń gbé bí àgbẹ̀kọ́ yìí àwa sákù lẹ̀ àárí mọ́ọ̀tì nínú báàgì yín kí ni mọ́ọ̀tì ń ṣe nínú báàgì yín àti Kẹ́mi èyí náà lọ pàtí ẹ̀ ló ń ju mọ́ọ̀tì sínú báàgì ẹ̀ ló ń ju mọ́ọ̀tì sínú báàgì àtijọ́ ẹ̀ ló ti ń pè yín ní Kẹ́mi Ajimot Kẹ́mi Ajimot.